Nigerians are no more safe on the street. Oh, yes. Nigerians are no more safe in their houses. Yes. Nigerians are not safe anywhere. Absolutely. It is protesters that come out that you come out and intimidate. Yes. We will not be intimidated. Yes. Yes. No Nigerian is more Nigerian than any Nigerian. That's right. Ẹ káàbọ̀ sórí ètò ẹjọ́ wẹ́wẹ́ orúkọ mi ni Ọlálékan. Orúkọ mi ni Ọláyẹmí òní ìyá máa sọ̀rọ̀ nípa nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa so in the country of Nigeria. Nigeria which is SARS. mi ní parọ́ tó bá ní kí n sọ nǹkan tó wà lọ́kàn mi èpè ló máa pọ̀ ń bẹ̀ mm. but bí a mo ní tó bá ní kí n sọ nǹkan tó wà lọ́kàn mi èpè ló máa pọ̀ ń bẹ̀ bọ̀ kò ń ṣe bí ìyá mi ṣe tọ́ mi nìyẹn wọ́n ní a máa gbàdúrà fún mi but ní ibi tá a wà yìí ibi tá a mm-hmm. dé yìí mò ń rò bóyá hmm. ṣé kò ń ṣe ara nǹkan tó ń ṣe wá ní àdúrà gan a ti máa sáré a ti máa sáré lọ sí ibi àdúrà jù ju kéèyàn ṣe hmm. action gan kéèyàn kéèyàn ṣe nǹkan tó yẹ kéèyàn ṣe gan lọ a sáré sọ pé gbàdúrà mò mhm. ń gbọ́ mò ń gbọ́ má sọ lọ. ẹ eh, bọ̀ nǹkan tá à ń ṣe nìyẹn ní ìsìn náà mo mọ̀. tó bá rò ọ̀rẹ́ anybody tó ń gbàdúrà ní ìsìn àdúrà máa help na wọ́n máa gbàdúrà kí ọlọ́run àti ìwà lọ́wọ́ àti ìwà dé ìbọn ò bá wà mọ́ ò ní nà wà mọ́ ò ní mú wa àmọ́ nǹkan tí a ní ìdì yẹn wíkẹ́ à ń sọ̀rọ̀ sókè pékè a fi dákẹ́ jù like ó máa ń dùn mí gan tí bá ń wọ online mi wọ́n ṣe gbogbo ó wù mí ké kémi gan wà ń gan bọ́ títí bá wọn kò everything um, generation àwọn ìyá wa àwọn parents wa lọ ti dákẹ́ jù mọ́ ti enable government and tó bá rò as well àwọn people nǹkan tó wà ní government ó ti more accordant to the grave ti mm. ti nǹkan tẹ́mi ṣe kí ó bí mi nú so like mo máa ń ṣe kí accordant to the grave in the sense that um, wọ́n ti dàgbà ẹ̀yin seventy seven ẹ̀yin eighty something ẹ̀yin sixty something ẹ̀ẹ́dì ìmọ̀ye ìmọ̀ye àti eh, àti nineteen nineteen gbogbo rọ láti máa ti máa rule ìlú tó jẹ́ pé youth ló pọ̀ jù ń bẹ̀. ẹ take time láti understand nǹkan tó yẹ betterment future ìlú yẹn àti èyí tó máa pè gbogbo àwọn ọmọ àwọn ọmọ tó máa wá. téèyàn bá dẹ̀ fẹ́ sọ̀rọ̀ sí ọmọ sọ pé respect your elders pé ó tiẹ̀ náà nǹkan tí mo rí lórí kíní mi mọ̀ bóyá orí oh ṣé eh, bọ̀dá yẹmí ni ah. àti àǹtí dùn yìí. mo ní bọ̀dá yẹmí nǹkan tí ah, mo ní bọ̀dá yẹmí àti sísá àti kí ló ń sọ àti wọn náà ara nǹkan tá à sọ náà nìyẹn <laughs> nǹkan tó ń ṣẹlẹ̀ gangan sọ̀rọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ nǹkan tó ń pa wá eh? ẹ ń sọ̀rọ̀ ẹ mm-hmm. pè mí láǹtì ẹ pè mí ní bọ̀dà ṣé nǹkan tá a sọ sọ̀rọ̀ tó wà lẹ́yìn ẹ̀ ah. uh-uh. ọlọ́run ṣàánú ọlọ́run jẹ́ kí pride pa wá. mo bẹ́ẹ̀ from important topic which is enters wọ́n tún decide láti wí pé wọ́n fẹ́ ṣe wọ́n tún wá fẹ́ bring the sword Sport has been there for a very long time. It was created, I believe, last year or something like that. Uh, wait, anyone? Yes, it was established from last year. So the they keep thinking that wípé àlọ́gbọ́n lórí torí ẹ̀ ní pé wàá máa rí àwọn politicians ṣe pé my children i'm not your child hmm. àwọn ọmọ ẹ̀ wà ń lé hmm. ẹ̀fọ́ sọ pé kí nìkan tó ń sọ pé ìyá èèyàn tó mú ọmọ ogún iye ọmọ tó bí or something like that àwọn ọmọ ẹ̀ wà ń lé you understand nǹkan tí mo mean mo get mo get yeah. so yeah iṣẹ́ lọ́gbẹ̀ẹ́ fún òṣìṣẹ́ ni ẹ fún wa hmm. fún àwa ọmọ nàìjíríà so kí ètò òṣèṣiṣẹ́ símọ́gbẹ̀ẹ́ síbẹ̀ fún. inú mi tiẹ̀ dùn pé àwọn ọmọ nàìjíríà kọ́ dìde mo ní inú mi ti ẹ̀dùn pé àwọn ọmọ nàìjíríà pọ̀ ti ẹ̀ dìde kò dẹ́ ṣe àwọn tó wà nàìjíríà nìkan oh. gbogbo wa ni gbogbo wa oh, ta. o lè understand inú mi ṣe dùn ah. oh god. it's been a long time coming na àsìkò dẹ̀ ti tó. inú ti bá rí báyìí ẹkọ mi máa ń dùn mí pé oh my god ó kọ́ wa dùn mí pé oh my god èmi náà wí sí pé wíkẹ́ mi ní gbọ́n wà lẹ̀ kí mi gan lọ protest. pé mm. even though àwọn èèyàn kan jáde every single day ó mì ní pé wọ́n come to the resolution to say any single time So bá ti jáde nínú ilé wọn ó mì ní pé ó lè jẹ́ kí mọ́ lè máa padà délé ọ̀ fọ́tò ìbùn délé gan wá ti nà wọn wá ti kọ́ wọn lẹ́sẹ̀ wá ti mm. do you know Show wọn gbogbo nǹkan tó chamber. they are framing people up mm. like protesters and saying that oh they they're charging them on the basis of uh, eh, multiple pre. Um, um, uh, what's it called premeditated murder or something like that. They're just giving any any ẹ̀sùn tó bá wù ọ́ lọ lè fi for murder attempted murder. like it's not on kò ń surface level Kini is deep rooted àti mọ̀ pé systemic uh, systemic plague ni àti and also mm. Aran nǹkan tó wà lára tó wà lórí ẹ̀ mò ń wo kíni kan ní lánàá tí fauzi ń sọ pé um, nǹkan márùn-ún ni ó ń béèrè lọ́wọ́ government mẹ́ta nu wọn lè ṣe ń sìn five five for five ni. Mm number four yẹn. five for five they no. already change it to fifty for fifty now So the five gba two fún one five mọ́tún mọ́tún ṣe ní oṣù káàkiri. ẹlẹ́ẹ̀kẹrin tó sọ yẹn tó jẹ́ pé ẹlẹ́ẹ̀kẹrin tó sọ tó sọ pé kàn increase salary àwọn ọlọ́pàá point yẹn ó mà stand ó stand torí ara nǹkan tí àwọn ọlọ́pàá ò wọ̀ táwọn understand ni pé àbí tí òye wọn ni pé ìjà yìí kò ń ṣe ìjà wa nìkan ìjà gbogbo wa ni Nàìjíríà ti like ìjọba ti fuck up like mm-hmm. sorry for like ìjọba ó ti mess like for sixty years sixty years a kúrò ń bì kankan. o lè eh? má dín gbogbo yẹn even before all of this even tí gbogbo eléyìí tó ṣẹlẹ̀ gan-an mo ń rí ní online um, I was you know ní part of my research and everything mo mm. uh, training mo ní láti rí barrack tó fún wọn sí hmm. it's very poor like the standard tó fún wọn láti fi irú ìṣẹ́jẹ́ kínní i'm sure these people gan kò wọ́n gan láti apply to iṣẹ́ ọlọ́pàá ṣé iṣẹ́ wà ní dúró náà ṣé iṣẹ́ wà ní Nàìjíríà téèyàn lè ṣe kò sí iṣẹ́ so iṣẹ́ eh? iṣẹ́ ọlọ́pàá yìí náà lọ́ máa ṣe tábàlẹ̀ ti gba iṣẹ́ máa fẹ́ ṣe máa fẹ́ ṣe sódì máa gbọ́ sórí sórí fídíò ó dà pé fídíò kan wà lórí íńtánẹ́ẹ̀tì náà tí àwọn ọlọ́pàá yìn ìbọn sókè tó yìnbọn bí wọ́n ṣe Nollywood ọlọ́run ọba òun àrùn baraslo mo ojú tì mí ọyìnbọn bí ọyìnbọn wa ń dọ̀jù kò sẹ́ni tó yìnbọn fún yín ẹ̀ ń dọ̀jù kí ló ṣe yín ọlọ́run ó ti sú mi ó ti sú and. yẹ́ẹ̀ ṣe kí wọ́n kàn ń gbà àwọn síbẹ̀ ni kò oh, má kí n tó bá lọ station ní ìsìn only way ìwé láti fi kàkọ̀yé wípé èèyàn kan ti wá ti rákùnrin to complain me is on on hard copy hard file mm. not before there is no computer there is nothing nothing like that. ọ̀tọ̀ it's true. like What, there is nothing there is. Hmm? mo ń bá ọ̀rẹ́ mi kọ sọ̀rọ̀ òyìnbó ni màá fi kà á torí òyìnbó ló fi kọ́ mi dẹ̀ ọpọlọ mi ò tí i'm not in the mood to translate. ó ní kí n rán àwọn èèyàn létí pé corruption and greed nìkan tó ń pa wá And although the police force needs to be reformed and it's a problem, the real problem is our government. Really and truly, the real revolution is that Nigeria needs a totally new system of governance. And that's actually that's actually built and put in place to succeed and not fail its people. And frankly, simply put, it's true. Koinshe is not just a police force. If we look into education, if we look into healthcare, if we look into everything always stems back to the government, always stems back to the leadership. We've known that no, but we, then, we live with we've lived with mm-hmm. corruption mm-hmm. for however long. We know there's corruption. corruption, like worst case scenario, no. I, I, we're not asking for that anymore anyway. But I'm saying that all these all these mm. people that have been in power all this time, if they had, in mm. my opinion anyway, coming my, my view is very diasporic to be honest. Um, if they had done the budget in or mushi, Omushi, the focus they do it in the time there, and we move on, pass on to the next person. That one too doesn't. They steal their money oh, because Atimokwe got on one bend on here. They steal their money, but they do progress. People won't be complaining as much mm. as they mm. are now. But you just bag yeah, and you just take for yourself and care for yourself. It's very selfish. And at the end of the day, the position that you fill up, the position that you take, what's in so English, I don't know. Eh, ipò tó tó tó gbà àbí ipò tó ipò tó jókòó sí like you serve the people ideally like iṣẹ́ ẹ̀ ni pé kò ṣiṣẹ́ fún àwọn aráàlú. èèyàn jíkẹ́. bó mọ nǹkan yeah mo i i get mo get angle to fi to fi um, you know to fi place argument there however me actually as i don't me agree pẹ̀lú ẹ̀ tààràtàrà mm. there are some aspects wey came out there and some of it i actually join mm. because we cannot add a gbogbo blame to the government mm-hmm. everybody has a part to play it has now gone past the side ó ti kọjá ó ti kọjá àsìkò tí èèyàn máa ma sọ pé káwọn gọ́ọ̀mẹ̀ntì káàkiri nǹkan ó ti kọjá gbogbo yẹn a ti kọjá gbogbo yẹn mm. a ti kọjá ṣé ṣe like tipẹ́tipẹ́ a ti kọjá ẹ̀ it's all individuals all of this is we have to hold ourselves I need that to hold ourselves accountable mm. and we all have a part to play because if we are saying we are waiting for the government this protest is organic Mm. There's no leader. There's nobody to say that, oh, we're doing all of this. Everybody, lódì dé tó say, "Okay, ó ti sú mi o, mi mm-hmm. ìṣòṣì, mi ìgbà rubbish mọ̀ tó yẹ ló ti rìn mí lójú títì. It's not it's all organic. Everybody has to hold themselves accountable. So I can do the government. Sure, we can turn out. Ìgbà yẹn nìyẹn a sọ̀rọ̀ yẹn sìn àti kọjá yẹn àti I àdúró the government I mọ̀ mò ń sọ pé àtijọ́ tó ti ní opportunity láti sọ Nàìjíríà di ìlú tó níyì ọ̀ṣẹ́ káyọ̀ ti ń ṣe mm. díẹ̀ díẹ̀ díẹ̀ ni àní débi tá a dé ìbọn nísìnyí láti dé láti dé cross road yìí dàgbóru ni. yeah they put shot to the wall and now we are breaking the wall exactly. àmàfó gírí ni lọ́jọ́ anybody bá dẹ̀ fẹ́ tẹ́lẹ̀ tí àkórí ẹ̀ náà mọ̀ ní pé kí nìkan tó rí ẹ̀ ń ṣe ń bẹ̀ tẹ́lẹ̀ pé kò kórí ẹ̀ kò lórí ẹ̀ dáadáa in the first place. exactly. so ó gbórí síbẹ̀ orí ẹ̀ dẹ̀ máa pa ni. exactly. so that's it. mo fẹ́ sáré mo fẹ́ sáré plug nǹkan jẹ́ sáré plug nǹkan torí ìgbà míì mo máa wò pé a máa ń sọ̀rọ̀ àwọn kìíní àkáwá lára sọ tá a bá ti sọ ọ́ ara kúrò ń bẹ̀rù ti tán but kí ni nǹkan tá a lè ṣe tá lè fi contribute tá a lè fi sún síwájú nǹkan nù nǹkan tá a lè ṣe ni pé ká fún àbí ká donate owó sí àwọn cause tó ń wà lórí mm. ilẹ̀ ẹyọ kan nìkan mo tí ì rí o ẹyọ kan nìkan mo tí rí so far and tẹ bá lọ sórí orí Twitter. Mm sorry tí mo at fem at feminist underscore co at feminist underscore co olóríṣiríṣi resources téèyàn lè donate donate btc.feministcoalition2020.com ní ẹ̀kọ́ tí mo rí hmm. mo kọ́ máa ń fún ọ máa ń contribute owó tí wọn náà bá ní jù síbẹ̀. that's it so as diasporans as we are abroad we need to be able we need, i need like we wà active in a sense online activism Mm. And I've been doing that like since the beginning. So, so to war, I'm just thinking, ah, last year your Sunday so to bury. Obviously, there was a protest that was happening eh, on Sunday as well, but I wasn't mm. able to go because I had prior arrangements. Mm. However, mm. I was doing online activism, online protesting. What lórí twitter mi mm. lórí even instagram mo kàn flood anybody anybody got gan tó bá fẹ́ ọ̀nfọlò kó ọ̀nfọlò kékeré kí ni ìwúlò ẹ̀ gan nínú lórí social media nítorí ọ̀gbà pé. Mm. so online people can support by online activism, promote um, by you know enlightening people, by educating people, by posting and reposting stuff from reputable places. Mm-hmm. So if you're looking for people to follow on on Twitter, just search the um, the hashtag um, is today is end SWAT mm-hmm. because it has to change every single day because so in shadow ban, Twitter and she so every 24 hours, we need like to change it. If not, we trend at the people trend so that our news agents and news outlets they were mm-hmm. on top of this. Mm. Mm-hmm. Modeling share, modeling by reports, live news, we are people thought Minulu. Um, so that's one thing that diasporans can do. Mm. Another thing is go to protests that's actually being held in the UK. In me, one, um, there's a protest tomorrow. So I'm a post, I'm an even protest. So it takes like a boya, um, ká tó drop podcast. ọ̀la náà ló máa ah, drop wá ṣe eh, gbogbo ẹ̀kọ́ náà ni. Eh, wọ́n á ti rí àti kóòtù nǹkan tí ti rí so hmm. attend um, um, what we call protest social in the UK can I keep up to date. There's an Instagram which is which is for the UK, which is NSAS UK. That's the Instagram account. So you guys join it if one want so that you are up to date as well. And apart from that, you guys can actually take the active step, like educate Sarain. It's really important. I don't know all of this. However, because I'm interested, I am passionate about this. It is Nigeria. We cannot just go and be doing this in December. 100%. Exactly. It does not make sense at all. That's one thing that's really upsetting me. Don't upset me. Did go lock on it? ìgbà black lives matter everybody ló post ẹ ìgbà sudan everybody don't say gbogbo everybody ló sọ̀rọ̀ sókè bọ̀kílẹ́sọ̀ ti jẹ́ kí ìgbà tí àwọn nigerians wá ń gbòòtù gbogbo eléyìí ah, well, we will hype Tony mm. Well, not, ah, we're not going on hype. However, we need the support to actually get international coverage. Oh, Lori Nkoto is really, really important. Oh, uh, um, oh, obviously, oh, oh, as said, mm. hold on, mungo, mungo. Mungo, um, so Teban post online, make sure you're actually checking and you're using the correct hashtag, the most recent hashtag. Um, another thing, as Rashid so of course, with information in terms of donating, multi donate, but again, part of what oppression is the, the, the people that you actually mentioned, the CBN actually closed down their bank account details. So wow. now people are donating in cryptocurrency. Hmm. So um, if anybody has cryptocurrency and you want to donate, feel free to do that. We already have one million. Well, from the last, I was like a couple of hours ago, that I updated myself, we had 1 million in cryptocurrency, I believe. Mm. And within how many days? Five days. Actually raised over 37 million naira. Mm. So just imagine, without leadership, Nigerians, Nigerians came together at a table. So these are some of the ways you can actually contribute in terms of, as diaspora, because these are some of the few things that you guys can do to contribute. And if we've missed anything else, Ejoy Sokunwa, so that yeah, Ali exactly. publicize it. Everybody needs to be aware of this. Hmm. Um, but yeah, sorry, repeat. I just ba, went off. But a ṣe ń gbádùn Naija náà ni ká ṣe Honestly, in tá à ń That's it. Oh, my, we are sitting on a bad that's boy it. movement right also, now. Ọ̀sẹ̀ kí ilé the moment. Honestly. so a ní láti tún so that ìjọba ti, tí àsìkò bá ti yá, ilé làbọ̀ sí oko kò ń ṣe gbogbo ibi ní everybody máa gbé forever. bá a ṣe ń gbádùn nàìjà náà ní ká ṣe protect ẹ torí it's a shame bàbá ńlá shame ni pé until tá a bá ní international embarrassment until oh, ah, honestly kò yé mi oh, kò yé mi kò yé mi kò yé mi ọkàn ọkọ jẹ ti lè mọ sí ká kò yé mi kò yé mi anyway ṣá anyway ṣá àdúrà tèmi ni pé kí nǹkan tó ń ṣẹlẹ̀ mm. sìn kó má dúró kó má lọ bẹ́ẹ̀ ni But ki, people, the, the killings, I hope the killings reduce. That's the only thing. Like, kí kó máa lọ because mm-hmm. nǹkan tí nǹkan tá ní láti ṣe fún nàìjíríà ó pọ̀ revolution yìí ṣẹ̀fẹ̀ bẹ̀rẹ̀ ni àṣẹ̀fẹ̀ bẹ̀rẹ̀ àṣẹ̀ jí ni àwa lazy àwa lazy Nigerian youth nsìn àti jí ah, àwa bá inú yàrá yín àwa jí pé ẹ dìde kẹ get get up oh. get up nínú gbogbo nínú protest náà oh, definitely definitely at the end of the day, there's no point in saying. Nínú like, protest yìí like, gan. Nínú yeah, protest yìí. That's my own, this is my own personal view anyway. Hmm. Eh? Nínú protest yìí alone gone. All that pé back to Sanwó-Olú ń sọ̀rọ̀ hmm. if uh, ah, Nigerians are vibes man I love it like a ní vibe could see <laughs> any situation my vibe ni Sanwó-Olú ń sọ̀rọ̀ if you come tẹ̀ mọ́bi tó ti sọ̀rọ̀ lọ́ba oh. play fair money. What? what <laughs> wá. inú mi dùn kò fẹ́ kí ẹgbẹ́nu kò fẹ́ kí kí sọ̀rọ̀ sókè um, um. yeah that was that's the thing about us Nigerians. No matter what diversity is, mm. I'm always we're always gonna come together in unity. I demand any good time about it. I was just watching someone um someone who I follow she's currently oh and me too personal music. Mm. Oh then for Fuji, oh Like can you imagine? You know Jolene, mm. you know days the fourteenth, you know Jole ni kò oh, òjò ń rọ mọdẹ kúrò láti cool. they refuse more, more refuse that is cool. níbi tó wà you know obviously in different various places mm. rather àwọn èèyàn they were buying um, um, what's it called raincoats àwọn èèyàn umbrella can you imagine Nigerian people opening their house saying that you can come and change in my house mm. before they use they brought out the public toilet they were like you can use the toilet in my house mm. people are gathering together bringing food to come and feeding people people don't need to be worrying or anything like exactly. that that's one thing i'm just like i'm so proud hmm. Oh, my bórí you mi ṣe ń borí mi ṣe We we bí gbogbo we tí à even though I'm, I'm not there physically, but the fact that, you know, everyone is doing their best is actually making me so happy Honestly. because we're setting a precedent here. I that we are say... no longer going to lay dormant. Exactly. We are no longer going to accept it. 100%. It is unacceptable, and we are going to uphold you every single step of the way. 100%. That's and it. to every single Nigerian, Google, and Nigeria, bẹ́ẹ̀ gbọ́ yorùbá bẹ́ẹ̀ gbọ́ yorùbá bẹ́ẹ̀ lọ nàìjíríà bẹ́ẹ̀ lọ nàìjíríà i just wanna say ẹ ẹ ṣoríire fún gbogbo ẹ̀yin tẹ gbogbo ẹ̀yin tẹ protest ẹ̀yin tẹ wà anti get for get me hmm? but i just wanna say arise o corporate trot yeah. Let's move hmm. together as a unit. Yeah? Let's let's obey, come together. Unit at the moment. ẹ jẹ́ adarapọ̀ hmm. kẹ ká Dagboru ká ká reform gbàgbé Dagboru even it's not even about Dagboru it's let's reform let's let's come together and push yeah donate yeah. where you can donate. ẹ̀rí pé àṣepàtàkì Yorùbá lè nì torí like, come together. Let's come together. Let's push. Let's make something happen. Like, just like the Black Lives Matter had yeah. energy, and we were scared that it was gonna die mm. down. This energy cannot and die. Thing, this, ener- this energy cannot die. This energy is unique. It's yeah. special, and we need to harness it, utilize it, it to bring about real change. And to any of leaders who somehow mm-hmm. come across our podcast, yeah, opportunity for you. You have however many mm. million young people ready to bring about real change for the nation I don't know any yeah. other country right now, that, me personally, oh, that has so many people ready and passionate about bringing about a change right now. Harness it, utilize it. Don't feel like it's pressure or someone's coming for you. No one's coming for you. We all want a better Nigeria for every single one of us. So come together. Let's yeah. utilize this energy. It's not us against them. It's That's us it. against us. This is for us. Every single one of us. Every single one of us. Literally. Let's make it happen. And I would like to say that, you know, um, I believe we're coming to an end yeah. of this podcast. Um, from one of the leading ladies, I'm sure you guys have seen that they saying that, oh, I saw you Yusufu, which is basically they're like, oh, I'm going to say that's my um, statue of liberty. So mm. she said that um, basically. So these are for people who are feeling like reluctant to act or anything like that. Um, today's victim was yesterday's survivor you being a survivor today does not mean that you're not going to be a victim tomorrow. Mm. And tomorrow's tomorrow's survivor is the following day's victim. Mm. So hmm. don't feel like don't feel like oh because you know nothing has happened to you yet, it's not going to happen to you. So you might as well just go out and do what you have to do and be part of the people creating change and making you know taking the active step for the change the country needs. Mm. We are all there and we all need to stand firm together in unity to actually create a change for a better future for the futures of our kids. We don't want children. Well, personally, for me, I would, I would, you know, I'll say personally for me. However, I hope the same thing for all Nigerians that they have a place to always go back and say that, oh, this is my root, mm. or that I am actually from Nigeria. You know, say it with pride and dignity. I say it now, even even though, however, just imagine a Nigeria that is defeating of us mm. and saying it with pride. Yes, um, actually Nigerian oh, from Nigeria. Boy, imagine. He just mm-hmm, it. just imagine imagine Nigeria being utilizing can utilize Bunkotani logo. Oh, anyway. Legit. anyway, ẹsẹ̀ anyway, ẹsẹ̀. Ẹ ṣe gidi gan púpọ̀ o. Um, ẹ fún wa ní feedback. Let us know if you've actually experienced any, um, you know, while you guys are probably going to any to December, if you've had any experience with um, SARS or any, um, you know, authority like that in such positions that they are abusing their powers. And, you know, if it's not you, if it's your family, and just share across this podcast, um, just to, you know, within the guy's friends, just to let them know that it's okay for them to be active, they're a bit too quiet, it's a quiet juice. Need Black mm. Lives Matter, Agbo, Agbo, Agbopa. No, it wasn't not Agbopa, Agbo, but it wasn't so silent. We could mm. actually hear it. It was there. Yeah. Um, but again, we shouldn't lose focus because you know, people are not also doing as much as we did when it was Black Lives Matter yeah. as well. That we should just focus on our own country and just like yeah. do it and just make it happen. Last last so um, last time that record, we said that this week we're gonna have a someone come on. We're gonna move the episode to next mm. week because obviously this is very very very pressing. So because next of week, all of this, yeah, jump on that. But mm-hmm. it going. Kenny Goodweek. Hashtag end SARS. Hashtag end SWAT. Hashtag SARS must end. Hashtag ban everybody, bruv. Let's move forward. End SWAT. Uh, uh, end SWAT.